Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Well, I I, I, I, I don't know, but she he has taken the children away from the house. His remaining two children is in the house. We need to we need to get the police to get the husband. One, two. After getting the hold, hold of the husband, they need to, maybe they're gonna put in make it, uh, put him in itself for a while or whatever. They need to get hold of the husband first because right now, they can tell the husband to go very, very far. All the people are watching your, your show as well. So one thing now, yeah. when you drop this um, your um, your show, please try to get in touch. Whoever can choice the husband, let them hold on to the husband. Two. Now, when the husband, when they get the husband, the husband will be able to say where the twins are. It's two oh. things we need to do right now is to get hold of the husband, get hold of the twins. And now I'm going to tell, please, I'm going to appeal to all the other bloggers, <laughs> hmm. please to make awareness of this. Every uh, bloggers watching your show, please make aware in your own shows as well that right now this is a cause for emergency. One, we need a husband, we need the twins. From there, they will take it up because right now they will get in touch with the husband. So right now, the first thing first, get the hold of the husband quick because they can take the husband away far, far, far. And it'll be very difficult hmm. to get the twins. Okay. Because if, hmm. if, once we trace the husband, we will know where the twins are. like you said, these twins, their lives is in danger. They hmm. need to find those two first. And please, every blogger listening to this, please on your own show, on your own platform, make awareness of this to the police. This has got to stop. This is how they make money with these twins, and they're going to those families are going to sell the twins. So we need to make aware of ah, this. Ah, awareness. Of this. Yeah, yeah. Thank you. Thank you, Matuta. Okay, thank, thank you, Tim. Thank you. Bye. Well, there's nothing impossible, like um, she rightly said. ọmọ ẹni tó ìyàwó ẹ̀kú táìkù tó bí ọmọ mẹ́rin kí ló dé tó jẹ́ pé ìbejì the same ibeji, tí controversy surround kí ló tó jẹ́ pé àwọn nìkan ló kó sá kúrò lé àwọn ọmọ ẹ̀ méjì tó kú tán minor náà ṣì wà nínú ilé bí wọ́n ṣe sọ nínú ilé yẹn nínú ilé tó wà nínú oko tí ẹni tó promise wọn eh, eh, eh, in fact ọ̀rọ̀ pọ̀ ń bẹ kí ló tẹ lọ dump wọn lẹ̀ ní òkú tó ti gbẹ tán hello. hello ma. ẹ kalẹ́ sà yes sir. yeah yeah i just want to. Uh, admin can you pin the number stop changing i pin the number admin à ń gbọ́ yín sà. ìgbà tó dọ́kàs pé ó ní ìdí ẹ̀mí láti fi ra ẹ̀mí awofẹ̀mí rẹ̀ mí so definitely méjì wà vulnerable irú ẹni bẹ́ẹ̀ yẹn náà ló lè lò láti ra ẹ̀mí tiẹ̀ padà dọ́kà ti ti tọ ojú bọ ó ti tọ ojú bọ oríṣiríṣi ó ti gba agbára òdì so ẹni ẹlẹ́ni òun ló ń rẹrù sanni ó ti lo ìyá àbejì láti ra ẹ̀mí ẹ̀ ìgbà tẹ́lẹ̀gbà sọ wípé dọ́kà sí nídìí awo fẹ̀mí rẹ̀ mí wọ́n rò pé lẹ́gbàá ń ṣe àwàdà ni. Dorcas ti lo ìyá àbèjì and kò sí nǹkan tí ò lè ṣe láti bẹ́rì kéèsì tó wà available case eh, ongoing case àwọn ìbejì yẹn ọlọ́run jẹ́ ká rí wọn o ọwọ́ Dorcas nìkan ti béèrè o àwọn tí bàbá àbèjì tó sì tó sì dé ọ̀nà nígbà tí ó tó fi àdẹ́bílẹ́lẹ́ àwọn àwọn tó sì tí bàbá àbèjì sì dé ọ̀nà àwọn ló handle ìbejì fún o kò lè fi àwọn dọ́kàsì àtàlùjọ tó wọ́n gbúdọ̀ kó gbogbo wọn yẹn kọ́ dọ́kàsì sá nàìjíríà o this is a crime this is a crime ó fi ìyá àbejì ṣe rẹ̀mí rẹ̀fẹ̀mí rẹ̀mí ó dẹ̀ ti kó àwọn àbejì ẹ má jẹ́ kí dọ́kàsì sá lọ o àwọn ọlọ́pàá ṣe findings wọn ẹ ṣeun sá èmi ò tẹ ẹ mọ ẹ bóyá èèyàn kan ló lo èèyàn kan àmọ́ táwọn ọlọ́pàá bá lè please kàn bá wa kan swift reaction to this i'm sure pe, all the puzzled will be sorted. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. lọ́ọ́ máa dúró tì í ní gba àwọn tó kù díẹ̀ káàtó lọ́ọ́ máa ràn lọ́wọ́. àmín ní last time tí mo pè yín mo ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe má yí wà yín padà. bẹ́ẹ̀ni sà. Hmm. ọjọ́ kan báyìí mo pè sọ́dọ̀ ọmọkùnrin kan báyìí. ok. mo dárúkọ yín mo dẹ̀ dárúkọ ọmọ kékeré tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n gbógun ti yẹn. ok. mo lẹ́yìn méjì yẹn àwọn tó jẹ́ tójú wọn jìn Hmm. wọ́n wà lórí ìkúnlẹ̀ àdúrà fún mi nítorí pé wọn bá yín ṣeré ọmọdé rárá ìtàngbà hmm. ìṣẹ̀lẹ̀ ọmọdé. mo wá sọ kinní kan lọ́dún náà lọ mo bẹ̀rẹ̀ sí ní bẹ torí wọ́n ní àgbà kì í wà lọ́jà torí ọmọ tuntun kó wọ́n. bẹ́ẹ̀ni. nígbà tí àwọn tí ọmọ ti wá sílé hmm. ìbí tí wọ́n bá ń fò sánlẹ̀ tí wọ́n ń kú. nígbà tí ọlọ́run kó lọ́ra ẹ̀mí. àmì. ọlọ́run kó túnbọ̀ lọ́ra ẹ̀mí. àmì. kó túnbọ̀ jẹ́ kí bùrùdí kó túnbọ̀ máa wù. àmì àmì. ọmọ mi tó fàìn báyìí yẹn kó hmm. wá bí ọmọ hmm. ọmọ tiẹ̀ tún bí ọmọ hmm. bó ṣe rí kọ́mọ ẹni tó wá bí ọmọ nǹkan tí mò ń tẹ̀ láti sọ nìyí. bẹ́ẹ̀ni. náà nígbà tí irú àwọn ọmọ ọmọ ọmọ bẹ́ẹ̀ bá ń kú gbogbo àwa àgbààgbà inú èèyàn ò kì í dùn bàjẹ́ inú ni. sẹ́rí ọ̀rọ̀ nàìjíríà ariwo ó lè ṣe. Hmm. bẹ́ẹ̀ ni. wọ́n àwọn tẹ̀ ń bá tayò. Hmm. olúwa ó gbàgbára lọ́wọ́. àmín. ọmọkùnrin tí mo pè sọ́dọ̀ ẹ̀ tó bá ń wà lórí ètò máa máa gbọ́ mi báyìí. Hmm. mo ní dùgbẹ̀dùgbẹ̀ mẹ́ta máa já kékeré la ṣe rí yìí o. Hmm. a ò ní rí pọ̀ ọ̀dọ́ mọ́. àmín àmín àṣẹ. ìjọba nàìjíríà ṣe rí ojú ti tẹ̀ ń kó bá ìlú yẹn púpọ̀. Hmm. nítorí pé ọmọ tó gbé òkú ọmọ kékeré yẹn tó dọ̀m̀pù ẹ̀ hmm. ó ti yẹ kán mu láti àná. bẹ́ẹ̀ni àti ẹ̀ta. bẹ́ẹ̀ni pè kémi tó pè yìí obìnrin tó ń sòyìnbó yẹn bẹ́ẹ̀ni ọmọbìnrin tó ẹ ẹ ká tètè lọ àrẹ́sì ọmọkùnrin yẹn. òun nìkan ló lè díje ló lè fún wọn ní gbogbo information yẹn kọ́lọ́ ń jẹ́ kọ́ máa abuse office àwọn ọlọ́pàá àwọn tó dára dé àwọn ìyá àsàlẹ̀ wọn bàbá àsàlẹ̀ wọn. ṣé hmm. ambulance bó ti gbé jáde kúrò ilé yẹn ni àbọ̀mọbìnrin yẹn fẹsẹ̀ ara rẹ̀ jáde kúrò lẹ́yìn. wọ́n jọ rìn jáde gẹ́gẹ́ bí àlàyé tó sọ yẹn sì bàbá wọ́n ló mú jáde pé òun mú lọ fáwọn èèyàn ẹ̀ àwọn èèyàn ẹ̀ tí dọ̀kásì gbé sá fún láti yọdún yìí tí ò lọlé tí ò rí wọn àbí kó lọ jà fún wọn pẹ̀láwọn ọmọ pẹ̀lú ojú ara ẹ̀ ó ń lọ nàìjíríà tó bá lọ nàìjíríà níwọ̀n ìgbà tí kẹ̀sì wà hàn ó lọ ní ó yẹ kó lè fi ojú ara àbí whoever kẹ deliver àwọn ẹbí ẹ sọ pé àwọn ò rí ibi tó deliver sí láńlọ́ọ̀dù sọ pé ńgbà tó máa wọlé wọ́n ní ó gbẹ lóòrò dàbí skeleton ni wọ́n fi gbé wá ní november ìwọ ló filẹ̀ lọ́któbà kí ló ṣẹlẹ̀ sọmọ. ẹ jẹ́ ká gbàgbé pé ó gbẹ lóòrò èèyàn lè gbẹ lóòrò kó sì wà conscious òun ni mo fi béèrè question kan tó lágbára díẹ̀ kì í ṣe ambulance ló gbé jáde nínú ilé. kò sí ambulance lẹ́kọ̀ọ́ bàbá ẹ ti mọ̀ pé sísítẹ́ẹ̀mù wọ ọ̀dà tó bí ambulance tó wà lẹ́kọ̀ọ́ ò kárí inú gbóná ló gbé wọn lọ́nà ló gbalé yẹn sí inú gbó wọn lérí abẹ náà nílé tó kọ́kọ́ gbà fún wọn nínú gbó ní fọ Ṣàngó ọ̀nà fọ. mi ò ní pẹ́ púpọ̀ màá kàn tún parí ẹ̀ pẹ̀lú pé ẹ̀mọ̀ ń fura ẹ̀mọ̀ ń fura ẹ̀mọ̀ ń fura hmm tá a bá fura a ò ní jìn sófin ayé. àmín. ẹ fura o ẹ fura o hmm. ìfura lòògùn àgbà. Hmm. pánsá òfura pánsá jáná ajá òfura ajá sìn bólé ò bá fura ó lè ní òkú hmm. tẹ bá fẹ́ sùn lálẹ́ kaná ilé epo ẹ ti tún tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹ tọ́jú dúkìá òun ká mọ́ bá a fara wa lóòlè lọ́wọ́ olè ẹ̀mí olè ara kò ní gbogbo èyí tó ń gbọ́ mi o. àmì àṣẹ ẹ ṣé bàbá ẹ ṣé púpọ̀ ẹ ṣeun sà àdúpẹ́ bàbá ẹ fura ní pé káà fura question tèmi ni pé nígbà tí wọ́n lọ jálẹ̀ ní October tí dọ̀kásí lòun jálẹ̀ ibo ló já sí. a ní information pé o actually separate here from Suraju a information pé o mú Folúṣọ́ nìkan lọ fódìdí oṣù mẹ́ta kó tó dá padà sínú family wọ́n ní wọn ò mọ nǹkan tẹ́ lọ ṣe fún a information pé wọ́n sọ pé ẹ fún ní abẹ́rẹ́ kan nígbà tó wá under care yín àwọn èyí tó kù ọlọ́pàá bi ihun tó ṣẹlẹ̀ gangan kò kàn wá àmọ́ ibi tó lóò já sí ní October tó dẹ̀ di pé wọlé tán lọ gbà bí òkú wọn ní bí òkú alàyè working cups ló ṣe rí ní November kí ló ṣe sí kó tó lọ jálẹ̀ kí ló ṣe sí yes ma ẹ káàsán ẹ káàsán à ń gbọ́ yín dáadáa. ẹ ṣe kan o ṣe rí nǹkan tẹ́mi fẹ́ sọ òun ni pé mo ní àní nínú mo mọ̀ wípé ẹ fẹ́ frustrate ni wọ́n ti lo ọmọ yẹn wọ́n ti lò ó lọ́ ṣe mọ́mọ́ wá lọ sí ọ̀nà ògójì. Hmm. Hmm. torí ẹ̀ náà ọmọ yẹn kòròfo ni kí ló ṣẹlẹ̀ nígboro ṣé iye tí ó fẹ́ fi tó fẹ́ fi gbalé fún. àbí nígboro tó wà tẹ́lẹ̀ nígàndò ló ṣà tẹ́lẹ̀. nígboro ní òní ni ló ṣe wá lọ sí ọ̀nà tó jìn ṣé wà yẹn wọ́n ti mọ̀ wípé ọmọ yẹn ò lè yé wọ́n ti mọ̀ pé kò lè yé ló ṣe mọ̀ọ́mọ̀ wá lọ síbẹ̀ yẹn kódà kí ọkọ̀ lè yé torí àìsàn kan tó ń ṣe ọmọ yẹn ò ṣe ọ̀rọ̀ síbítà wọ́n ní wọ́n ní rí ẹ̀kàn lè rí pọ́mọ yẹn wúkọ́ ni wọ́n ò ní rí ipa tó nǹkan tó ń ṣe é torí nǹkan tó ń ṣe ó ṣe ọ̀rọ̀ síta wọ́n ti lò ó. Hmm. wọ́n ti lò ṣé ok ṣé ẹsẹ̀ fẹ́ ẹ̀yin náà àtijọ́ tẹ́ ti wà lórí Facebook yẹn tẹ́ ẹ ti ṣe Facebook yẹn ẹ̀yin náà ṣe máa ṣòwò láfúláfúláfúláfúláfú hmm. <laughs> tó fi wá jẹ́ kàn wá dàbí pé gbogbo èyí tẹ wà lórí social media tẹ́ ń ṣe tẹ́ ń sọ̀rọ̀ lórí ibẹ̀ wá mọ̀ ṣe débi irú owó tó tó. àwa ní ìtẹ́lọ́rùn rẹ̀. nílé lẹ́nu dá yìí hmm. ọmọ yẹn ti di kòròfo wọ́n ti wọ́n ti lo ọmọ yẹn ibi tó wà lọ yẹn wọ́n ti wọ́n gbọ́ ọmọ yẹn ibi tó ìgbẹ̀yìn ayé ọmọ yẹn níbẹ̀ yẹn. kábílẹ̀sì hmm. gan wá kó gbọ́gbọ́ yẹn gan lọ sí adọ́kọ ẹ̀ tó sáré tó wá gbé àwọn ọmọ ìbejì yẹn ṣe rí tọ́ọ̀ bá múra tọ́ọ̀ bá múra àwọn ìbejì lọ́gbọ́n wọn nígboro wọn mọ́. Hmm. òun la ṣe ń pè ìjọba kan gbà wá àwọn ọmọ ìbejì yóò gbọ́dọ̀ lọ kíjọba gbà wọ́n. àṣírí àwọn lè tú wọ́n hmm. ṣe mọ̀ọ́mọ̀ tètè sọ ọmọ stick ọmọ hmm. júwe ọ̀nà ọ̀nà ọkọ ẹ̀ yẹn lè ti jì bó ṣe wà yẹn tọ́ọ̀ bá múra wọ́n lè má rí wọ́n lè má rí ọkọ yẹn gan mú tó o bá dẹ̀ rí ọkọ yẹn mú àwọn ọmọ yẹn bọ́ ṣe wà yẹn wọ́n ti hmm. máa wà lọ sọ́nà òtòjú torí hmm. tọwọ́ bá ti lè gbogbo àṣírí tó wà nílẹ̀ ó máa tún ọkọ yẹn náà mọ ọkọ tó ṣẹlẹ̀ because tí o bá síbẹ̀ ni báwo ni ọkọ ṣe ló ṣe máa sọ pé ó jẹ padà kó tẹ.

ló fi yá ló fi dé bí bó ṣe wá yá bẹ́ẹ̀ yẹn ní kíákíákíá ẹsẹ̀kẹsẹ̀ ọmọ hmm. ọmọ kúrò nílé kò tiẹ̀ pẹ́ bí bàbá rẹ pé òun ti mọ̀ pé tètè hmm. tó bá lọ kú sínú ilé mọ́ṣúárì ni ló fi ló fi sáré gbé lọ sí mọ́ṣúárì ṣóun ti pèpè mọ́ṣúárì ilẹ̀ tẹ́lẹ̀ ni ọkọ ẹ̀yẹ náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó lè hmm. ṣe wà yẹn tí àwọn ọlọ́gbọ́n bá tètè act fast tètè kọ́ ló ń jẹ́ kọ́ tiẹ̀ lè rí mú ni tí ò bá jẹ́ wípé àwọn gan ti júwe bí kọ́kọ́ ẹ̀yẹ máa sáré máa gbé ọmọ lọ dẹ̀ mọ̀ wípé òun gan ìgbẹ̀yìn ayé òun níbi tó òun lọ torí ibi tó bá parí iṣẹ́ tiẹ̀ sí náà nìyẹn torí wọn ní fẹ́ hmm. kó free kó má bàa káṣírí wọn. àmọ́ ẹ ṣe adúpẹ́ púpọ̀ àwa ò tí ì mọ̀ báyìí òun náà la ṣe ń bi àwọn ọlọ́pàá èyí tó kàn mí bẹ̀ ni pé kí lọ́lọ́pàá ń wò tó fi take this long because tó bá jẹ́ pé ọlọ́pàá ò treat kẹ́ẹ̀sì yìí with levity we will not be where we are today you were asked to go and provide this woman to produce the children, to produce the mother. You went for over one month. You were in Lagos, busy partying so hard, throwing cash about. Kokwawano, problem titi e. Forgetting the fact that life àwọn kan ló wà involved nínú kéèsì tó wà nílẹ̀ yìí. Wọ́n ní kó lọ kó ọmọ wá. Wọ́n ní kó lọ kó ìyá wá. Ó dẹ̀ mọ̀ pé ẹni tán ní kó lọ mú wá yìí wà vulnerable. O boju bójú wẹ̀yìn o tara bí amọ́ o wò pé jẹ́ ń lọ gbọ́ ọmọ yẹn fáwọn ọlọ́pàá náà o kí n lè ráyè ṣe gbogbo nǹkan tèmi fẹ́ ṣe àdẹ̀fíbà ṣe wá gbọ́ pọ́mọ kú ṣòkú ẹ̀ ló fẹ́ gbé lọ fáwọn ọlọ́pàá ni. ẹ ló ẹ o. Hmm. àmín mẹ́rin kankan lórí Facebook nísinsìnyí kí tó kúrò lọ́dọ̀ yín mo rí pé bàbá wọn ní ìbílẹ̀ ẹ̀gbọ́n ìyá àbèjì àbí oníkan ó sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ wọn àwọn tọ́kàtì ní ìsìn ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀ ní gbogbo yẹn lè bá wa tán tán bóyá kẹ bá wa play àbí kẹ bá wa tán kíní sí pé òrí bẹ́ẹ̀ bóyá kìdẹ̀ ń ṣiṣẹ́ tó bá ń sọ̀rọ̀ tó nísinsìnyí ibo nìyẹn. ẹ ṣe um, ẹ hold on. ẹ ṣe ṣẹ́gun kọ́ Sunday ẹ̀gbọ́n ẹ̀ tó mú máa bẹ́ tó jẹ́ pàtì wọn ẹ mọ̀ pé mo mẹ́sàn-án ilé ẹ̀rọ pé wọ́n ní mẹ́bà pọ́lọ̀ má jẹ́ ká lẹ́bi tó máa gbàbọ̀dè bọ́ọ̀ yìí ṣẹ́gun yẹn sọ lánàá ó ní ọba kan ọba kan lòun àti Ṣẹ́gun yẹn ìyẹn Sunday yẹn ó ní Sunday yẹn àti bàbá bèjì ó lọ́rẹ̀ẹ́ ni wọ́n ó ní gbogbo báwọn ẹbí ṣe ń dúró ó ní interest Sunday wà nínú owó ó ní ọba kan àwọn dẹ̀ ni o but òun Ṣẹ́gun ìyá kan náà bàbá kan náà ni pẹ̀lú Folúṣọ́ wá Folúṣọ́ was in, in our care Ṣẹ́gun wá ní odidi ẹ̀ mẹ́rin Ṣẹ́gun tẹ̀lé wọn lọ sí ministry for women affairs and Agbaya uh, domestic violence. Ṣẹ́gun was also uh, at the police station more than two, three times. Tó ń tẹ̀lé wọn lọ́bọ̀. Ṣẹ́gun wá visit ẹ̀ nílé pẹ̀lú other members of the family àwọn bíi márùn-ún láti meet inú family ṣé ẹni tó lọ báyẹn ni bàbá Folúṣọ wọ́n ní olórí ẹbí àwa ní gbogbo fídíò gbogbo ẹ̀ ní máa play fún yín ta ló gbọ́mọ fún ọwọ́ ta ló fi gbọ́mọ kò sọ lórí live chat bíbẹ̀ pé òun gbọ́mọ lọ́wọ́ ẹbí kankan ó lóun máa contact bàbá bèjì ó gbé ọmọ ọdún mẹ́sàn-án náà wá sórí live chat tó ní pé kó máa sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí lẹ́nu ẹ rántí pé kó lóògbé tó kú ó ń sọ àwọn nǹkan kan bọ̀dọ̀ ká sì ń gbé fóònù ó ń pa kúrò speaker ó ń gbé lọ́lẹ̀ ó ń ti ọ̀rọ̀ sí lẹ́nu nǹkan tó máa sọ there is more to it but police nìkan náà máa bá wa wá ìdí ẹ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ wá kìíní yẹn lọ máa pè yín Um, they said she posted something. The Ṣẹ́gun guy has told me this, um, was it this morning or yesterday already? Pé ẹni tí àwọn ti sọ fún ẹni tó lọ ń pè nínú family am. Okay, is this a olden? on? Ẹ jẹ́ ń gbẹ́ ní láyè káwá wá kìíní tí wọ́n ló wọ́n ló pòsì èèyàn kan pé àwọn ẹbí nìyẹn. Ẹni tó wà vulnerable tí ẹbí ọ̀hún ò lè dúró fún. Hello? Sorry, I'm returning your call. I'm going. Oh. Okay. Then now, sensitive questions of mo fẹ́ béèrè. Ara àwọn questions tí mo fẹ́ number one, ìgbà tí ara Folúṣọ́ yẹn ò yá. Báwo ni Dọ́kàsì ṣe mọ̀ pé báwo ni Dọ́kàsì ṣe mọ̀ pa rẹ̀ ò yá since London care yẹn number one. Number two, ọ́ní landlord ló fún ẹ bàbá bèjì lówó ń pé kọ́lé lọ sí ìbàdàn kọ́ gbé lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ but at the end of the day bàbá bèjì wa ìyá bèjì wa kú ìgbà tí ìyá bèjì wa kú bàbá bèjì wa gbé lọ sí mọ́túárì owó wo ló wà lọ́wọ́ bàbá bèjì tó fi gbé lọ sí mọ́túárì. àwọn ọlọ́pàá náà máa ṣe gbò wádìí yẹn. lọ́wọ́ landlord so ibo ló ti wá lówó tó fi gbé lọ sí mọ́túárì ibo lówó yẹn wá ibo ló ti rí owó then wá tó fi jẹ́ pé àwọn ìbejì yẹn nìkan bàbá méjì ló bí àwọn ọmọ tó kù tó wà nílé. yes. àbáwọn àlè àbẹ́yẹ bàbá méjì ló bí wọn then gbàtí bàbá méjì fẹ́ kó àwọn ìbejì nìkan lọ wáì tí kò fi kó gbogbo àwọn ọmọ yẹn kúrò nílé tó jẹ́ pé àwọn ìbejì yẹn nìkan ló kúrò nílé. so there is more to it there is more to it tí ojú lè rí. Hmm. àwọn questions yẹn nìyẹn. Eh. ìgbà tó ní bá rẹ̀ ò yá ló gbé lọ kò gbé lọ torí kò sówó dọ́kàsì wọ́n kẹ́mù pé ó gbé hmm. àwọn ìbejì ẹlẹ́kọ̀ọ́ lọ hand sí ilé láti October because ó ti ṣe nǹkan tó ṣe tán fún wọn. Hmm. ìgbà tí wọ́n ìgbà tí wọ́n hand over why to fi wá to public live chat kò sọ wípé àwọn ìbejì o àtìyá wọn o kò sí lọ́wọ́ mi mọ́ o mo ti dá padà o because you know what you've done to them hmm. spiritually. Mm the same tí tí akínwùmí yẹn tó fi rí kú mi lọ́dún ẹ̀ the same tí tó akínwùmí yẹn kú mi seriously dè ní ibi tó ní pé ìwà àti òwòsù àjẹrí wáyà ń pé ọ ní pé kọ́ lọ ibẹ̀ ní akínwùmí ti kú di àárọ̀ yìí tí kò sẹ́ni tó mọ nǹkan tó pa the same thing ìyá àbèjì ń sìn mysteriously ni àtijọ́ ìjọ ìtí ìyá àbèjì wà tọ́ọ̀ ni pé kò produce kò sí nǹkan tó ṣe ìgbà táwọn ọlọ́pàá wá ní pé kò produce ìyá àbèjì Hmm. all of a sudden ìyá àbèjì wá kú àwọn ìyá àbèjì mo fẹ́ mo rí àwọn kọ́mẹ́ǹtì kan táwọn èèyàn nípa àyèjì kẹ má dá sí àwọn èèyàn get it wrong. they don't know she has an edge for of of kidnapping. because <laughs> because dorcas is your competition against yin already. yes before the death of the lady yes ó fẹ́ roma palẹ́sẹ̀. wọ́n eh. gbé ọlọ́wọ́ síbí kò ń ṣe ẹ̀kọ́ kò ń ṣe ẹ̀mí. yes wọ́n gbé unlawfully wọ́n abuse the power police yes. tó ní pé ọlọ́wọ́ síbí àbí màá ni ìyá yẹn ló wà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni. ó Oh. dẹ̀ pọ̀n bí tán wọ̀ òun ló gbé wọn pamọ́ wá gbé wọn lọ sẹ́yìn ẹ̀yìn ah. ó dẹ̀ lọ kọ́ ń ẹ kí àkùtì kó tẹ̀lé ẹ ń ọlọ́wọ́ síbi ó fẹ́ ta ọmọ ọmọ tó jẹ́ pé àwọn organisation wà bẹ̀ ọmọ tó jẹ́ pé all sign àwọn ọlọ́pàá wà bẹ̀ báwo fẹ́ ta ọmọ yẹn. Hmm. because ọlọ́fẹ́ fi fracas. Hmm. the last time tó bí ọmọ yẹn láwọn questions kan wípé à ah, sọlọ́wọ́ síbi tọ́jú ẹ̀ kó sọ tòótọ́ ó sọ tòótọ́ fún ẹ̀ náà olóòótọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. olùfẹ́ olóúnjẹ gàdá òun máa jẹun kóun tó sùn hmm. ṣé ẹni tó lọ́wọ́ síbí fi àjẹ pé ó fẹ́ lọ tà nìyẹn hmm. ìwọ sọ pé kí ìyá àbèjì wa parọ́ níkà ń ẹ ọlọ́wọ́ síbí o pé ó máa ń gbọ́ fóun kọ̀. wọn wá ní kó lọ mú wá sí witness ó wá jẹ kú ẹ làwa gbọ́ lójijì right ẹ ọmọ tán ní kó lọ produce wá sí witness tó bá ní kó lọ produce ọmọ wa ó lọ sọ́dọ̀ ológùdọ fògùdù ọjọ́ ọ̀tá ó sọ fún wọn pé oníkèsì ọlọ́pàá o Eh, ọ̀rọ̀ life and death lélẹ́yìí o ò sọ fún wọn pé ọ̀rọ̀ missing person lélẹ́yìí o ìyẹn wà paramount ó wà more important kó má bàa dẹ́ntì image gbogbo wọn ò lọ ń ṣe patí o ignore ọ̀dà wọn lọ́dà ọ̀dà eh, eh, wọn lọ́pàá o ò dá wọn lóhùn ẹ wá dìsìn ẹṣẹ̀ wá sọ fún wa pọ́mọ yẹn ti kú ǹjẹ́ ta lójijì irú kú wo nìyẹn. ó wá lọ post ó wá lọ post pé ẹ̀gbọ́n ọ̀yá bèjì kan ìtàlùfẹ́ sáì ayé ọ̀dẹ̀ ní ẹ̀ṣẹ́ ọgbẹ́ ọ̀kan ní step tí ò bẹ́ àbí blood ni ìyẹn o ti fún lọ́wọ́ náà ok why tó fi why tí ẹ̀yẹ́ ṣe fi sọ̀rọ̀ sí. nísìnyí. why tó yẹ pé ìtísí ló ṣe sọ̀rọ̀. dé gbogbo ìyẹn ti ẹ̀kọ́ gbogbo nǹkan tó promise wọn tó bá jẹ́ pé o fún wọn ni i'm sure pé wọ́n survive inú ilé ńlá tó promise yẹn inú mọ́tò tó promise yẹn bóyá wọn ò bá máa rówó rògùn wọn ò bá ráyè reach out to the ah, community eh, eh, at eh, large wọn gbọ́ ìṣẹ́ ló wà lára wọn ebe kò tó ń jẹ́nu àwọn ọmọ pàápàá. ọmọ ọmọ ilé kan pé ilé yẹn ló fẹ́ gbà fún wọn ó gba owó bàbà tarabaka ìgbà tí àbèjì kú wọlé tó kú sí. Hmm. you don't care you just use these people to spite. ọkọ̀ hmm. lọ àwọn bíbélì kò fi jà ní kò fi spite ni. ó la ẹ̀mí lọ. ọwọ́ ẹ̀ lọ́ máa gbẹ̀yìn síṣẹ́. Hmm. pé kò sọ of course mi ò mọ pápá ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ah, ni. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ṣojú you náà ìwọ ìwọ claim kílẹ̀ boya bóyá kílẹ̀ wò bóyá èjè fi bẹ sọjí ní disaster yẹn because àwọn ọmọ yẹn wà involved èjè òkè kẹkẹ. of course orí àwọn ọmọ yẹn gangan mo ṣe ṣe irú ẹ̀ níta gbangba Benny just for the well being of those children mo pay sacrifice sacrifice wo ló pay fáwọn ọmọ yìí kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí. àgbà lòun pé kò táwọn bá rí lókè ń pé àwọn ọmọ yìí ń pé tóun bá fẹ́ sọ pé gbogbo kéésì ọmọ yìí ó máa dàrú and ọmọ yẹn wà vulnerable because baby ni wọn. Hmm. olùsùnmù tó fi bẹ́ sọ jí gbà yẹn nìyẹn nothing more. ó mà ṣe ọmọ yẹn wá kú tó ń sè ìwọ wá lọ gbé fámìlì ẹ̀ síta wáì tí wọ́n fi. ó gbé fámìlì síta ni kí ló mú gbé fámìlì síta lẹ́yìn tó sọ pé ọ̀rọ̀ ikú ẹ̀ ò kàn òun kò séyìí tó kàn òun bóun ṣe máa ṣe patí lọ́dọ̀ ológùdù ọ̀tọ̀ ògùdù kábíyèsí náà jíìmù nínú pálásì ló bá òun kò séyìí tó kàn òun pẹ̀lú èèyàn kú. ẹ máa ti inform àwọn ìyá ọmọ wípé ah wípé torí wípé àpẹpẹ sí o àti ṣèkan la fẹ́ ṣe tán wọ́n fídíò tó delete ẹ̀ because ọmọ pé kò fún pẹ̀lú fi delete fídíò yìí ó ní pé ìyá ọmọ yẹn gan ìró ló yé ìrù ìyá ọmọ yẹn gan wà shocked ìgbà tí folúṣọ́ dé hmm. nínú mánéjà ẹ̀ gan ara ẹ̀ ń gbà bó ṣe ń sọ̀rọ̀ ni ó dà afẹ́wádà padà ni o because ó ti mọ̀ nǹkan tó ti ṣe fún. yes wọ́n fẹ́ rún mọ́ wọn lọ́rùn padà. wọ́n kámà yẹn ó máa mú ẹ. ṣó ti di ṣé yìí gbé fídíò yẹn ṣá. ṣé fọmùdí àti gbé náà. ẹ ṣe because gbogbo ẹ náà la máa gbé fáwọn ọlọ́pàá kò sí bó ṣe lè mọ̀yàn tó nínú Nigerian police Ati Nigerian police commission we will call out everybody to ah, ah. please be fair in this very war. ìyá yín lè mọ̀yàn bẹ́ẹ̀ o ó máa kó wọn sẹ́rọ̀ fọ̀ if they don't do it right because we will keep coming back here trust me ẹlòmíì le má lè dárúkọ ẹ̀ bọ́ ẹ mọ̀ pé mi máa dárúkọ ẹ̀ for a reason and I will give the police evidence against her why she has ah. been misusing the power of their offices. The fact that she built them police ah, stations or, I, mean, make provisions for them does not mean that she should do this. Kò yẹ gbogbo nǹkan tó ń kọ̀ sí nínú fracas kò need. Tó bá fẹ́ fún yín kọ̀ọ̀kan fún yín kan, she doesn't have to be here. Mo ti sọ́lá ìmọye ìgbàrí. Kẹ́ máa lọ commit crime kan máa máa pe àwọn ọlọ́pàá kan máa abuse the power offices wọn. Kọ́ lọ máa defend yín kọ́ máa chuck cases out of or out of police station out of court. Kọ́ máa fa petition àwọn èèyàn ya kò lè work we know the person behind it and you know me me. Let má call one out ó mọ̀ pé mi àbí ká call ẹ out with everybody toba bá wà involved we will.